wo gbà mí o ìyá àbíkẹ́ ìyá àbíkẹ́ kí ló ń ṣe ni. ṣé bíbi tí wọ́n tẹ́ àbíkẹ́ sí nìyí ah! èmi ń túbù sùn àbíkẹ́ ṣe ni. ẹ mọ̀ gbà mí o bó lọ ti gbọ́ rí nílẹ̀ yorùbá kí òbí kó fi ọwọ́ rẹ̀ kó fi sin ọmọ ẹ̀ tí ẹ̀gbọ́n náà ó gbọ́ òwe tí yorùbá ń pa ni wọ́n ní ìbànújẹ́ gbà ńlá ni kí gbèjè sí ó tojú òbí ẹ̀ lọ́sọ̀run alákejì ọwọ́ adó ni ọwọ́ amúyẹ̀pẹ̀ sí àrí ọmọ ẹ̀ ọjà bá mú kí ní ọwọ́ ẹ̀ bá mú bá mú bá mú bá mú bá mú bá mú ọyá tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi ọlọ́run ní járí rú ẹ̀ mọ́ lágbára ọlọ́run bí kankan báyìí kò ní ṣẹlẹ̀ sẹ́yìn kankan wa. mi ṣe kọ́nà mi má dojúrú kò rí mi má burú kọ́nà mi má dàrú o èdò àbá mi ṣe kọ́nà mi má dojú kọ́nà mi má dojúrú o àdìsán. àdìsán. orin bá omi ṣe kọ́nà mi má dojú. kọ́nà mi má má dojú. ojú kì máa ń fọ́ ọ kíkó tó rẹ̀ ó parun ojú kì í pẹ́ dùn kó dẹni iṣẹ́ kì máa ń ṣẹ́gun òkú dojú gbà adìẹ oòrùn kì máa ń ràn kínú wọn bọ́ lóko igi mi toro ẹ kó má rẹ̀ dànù mo sọ ẹ̀ẹ́dáràn mi ṣe kémi jèrè dálẹ̀. tó ti gbọ́ mọ́mọ́ ní school. ó máa dé ó máa dé wáyé tó ń bọ́dà máa dé. Ronke òun ṣọmọdé náà kò dẹ̀ṣẹ̀ lọ máa mú ọmọdé ní school for God's sake take it easy má ní sùúrù ó lè jẹ́ wá sí traffic ni àbí bóyá wọ́n dẹ̀ ń ṣe nǹkan kan school wọn wọ́n náà ah. nǹkan tẹ́ mo máa sọ nìyẹn kémi take it easy àbí mo ti gbọ́ yín á bá mi bíbá ilé. Ah, Daddy, mommy, wake up. Oh, wow, going on. How are you, my dear? Kí ló ṣẹlẹ̀ látàrọ̀ tó ti lọ gbé wọn school? níbo lọ yà sí sọ fún mi. traffic ni mà. traffic wo ni ṣé ìwọ nìkan ló wà ní mọ́tò tó sọ pé traffic ìwọ àti driver ẹ̀ tún ti gúnra yín mọ́ kọ́nà kan. Ah, rárá o. mo wá fi ọmọ ti tèmi sínú mọ́tò. èmi kọ́ mà gbogbo ọ̀nà dín ni. bẹ́ẹ̀ sọ̀jọ́. it's okay ah, ah, ó lè ṣe sùúrù lórí ọmọ náà lọ sí wáyé. pẹ̀lú àwọn èèyàn ọ̀gá ṣáà wọlé lọ kó change aṣọ fún ebi àti máa pọ̀ mọ́ sí i bẹ́ẹ̀ ra ẹ̀ onírìn àrè. mi ò ṣe ní bínú ó lòdì two hours ó traffic ṣọ́rọ̀ nìyẹn ni. every time wàá dẹ̀ máa nag wàá máa nag ẹ má fọwọ́ líle mú ọmọdé yìí náà tó fẹ́ fún rẹ lápá tẹ́ńsọ̀n. ọlọ́run ní jẹ́. pẹ̀lú ariwo tó ń pa yìí àní ò ṣe mi ṣùgbọ́n. tó ń dààmú wa kì í látara ọlọ́dọ̀ rẹ òun ló ń ti bọ̀. ayé mi o. sori. kejì máa ń bolo lọ. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mo ti ń bọ̀ mà. ìwọ lọ sọ́dọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni ma. ọ̀rẹ́ wo ló lọ tí mi ò mọ̀ ẹ́ ọ̀rẹ́ wo ló lọ bá ọ̀rẹ́ wo ló lọ bá ẹ́ ah. tí mo dọ́nkan kì í látẹ̀kọ́ tí mo wá ẹ tó bá tó bá mi dánwó ẹ̀wò nínú ilé yìí tí o bá bẹ́ẹ̀ lọ sẹ́ni ọjọ́ bá ọkọ̀ sọ fún mi ná tí n bá wá ìtì nínú ilé yìí buhari nǹkan ti máa ṣe fún ẹ oh, oh. kí ló wà nínú ilé tí o ò rí kí ló wà fi ṣeré nínú ilé tó lè rí fi ṣeré tó lè lọ sọ́dọ̀ ọ̀rẹ́ kan. wo wo bí báyìí mi ò ní kó má bá wí o àmọ́ má nà o ṣé o mọ̀ pé ọmọ ọ̀gá ni ọ̀gá ò gbọ́dọ̀ rí pé òun ọmọ àwọn ó máa di wàhálà o. tani kí má nà tani. má nà wọn ọ̀gá o. ọ̀gá gan ò ní bá mi sọ pé kí má nà. ṣé àwọn ọlọ́ba mi tọ́ láti kékeré ni nígbà mo tọ́ ni ó yá ṣó ti bọ́ mi tí má tún rí ẹ̀kọ́ sóyún kọ̀ọ̀bá ìwádìí mo ṣe máa lù ẹ̀ bọ́bà bọ́bà. má fa etí àbáwọ̀ lórí bíbá ìnà rókẹ́ àìlú ẹ̀ ṣe mi owó tí mo ní ni mo ń yá ẹ o ọmọ ọkọ tó lè tẹ̀yìn ẹ̀ jáde o ọmọ ọkọ tó lè tẹ̀yìn ẹ̀ jáde má nà ọmọ ọ̀gá o má nà ọmọ ọ̀gá kó kàn mí o mọ́kàn pẹ̀rẹ́ ni mo yà ọ́ kì í má mi o. ẹgbẹ́ mi o. Rónkẹ́ kí ló dé kí ló ṣe? Inú mi, inú bá wò. Ah, kí ló jẹ́? Èmi yẹn. Yé ti wá lò. Ah, yé yé. Yé yé. Adisa. Adisa. Ayé àdẹ̀mí mi yẹ bọ̀rọ̀. Mama kí ló ṣe kí ni mo fẹ́ fi ṣọmọ ah, ẹ wo ẹ jẹ́ ká gbé ẹ jẹ́ ká gbé lọ sọ́sítù ọlọ́run ní jẹ́ ká lóko èèyàn lọ́rùn. Ronke dìde dìde dìde pẹ̀lẹ́ ẹgbà mi inú mi padà ìfọra dìde náà wọn lè dìde náà ah, ṣùgbọ́n ìdílé lọ sókè. ìdílé ká gbé lọ ah. síkú àbí. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. sir ṣe rí nínú postmortem results tí a conduct jẹ́ àmọ́ pé result ẹ̀ ṣò wípé poison ni ọmọbìnrin yẹn jẹ. poison Ronke poison ẹ wo um, doctor ṣe rí ìyàlẹ́nu lílé jẹ́ o ìyàlẹ́nu gbáà lílé jẹ́ because. Uh, ibi tí àwa àtolóògbé ń gbé àwa tá à ń gbé bẹ́ẹ̀ á pọ̀ rárá olóògbé èmi ìyàwó mi security man tó wà níbẹ̀ pẹ̀lú ehm, Yakub Rónkẹ́ àti Yakub mi ò rò bí wọ́n ní gbólóhùn aṣọ kàbá sọ pé Yakub ló poison ni níbo ni Rónkẹ́ ti fẹ́ rí poison. sir ó dàbíi pé. Pe ẹ̀ ń fi pé result ta fún yín pé fake ni a ní fún yín ní wrong information nígbà tá a ṣe series of tests in fact èmi fúnra mi mo make sure wípé mo follow her up and the result shows that she was poisoned. Ronke Ronke jẹ poison. a jẹ́ ń bá yín sọ à ń bá yín sọ ẹ̀ ń sọ pé ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀. à ń bá yín sọ sí pé ta ló fún ta ló fún Rónkẹ́ ní májèlé jẹ ẹ sọ̀rọ̀ ẹ dókítà ti jẹ́ kó yé mi pé Rónkẹ́ poison ló jẹ inú ilé yìí dẹ̀ lọ ti fún poison jẹ àdẹ̀jù báyìí lọ tá à ń gbé inú ilé yìí ẹ̀yin méjì ló dẹ̀ jẹ́ òṣìṣẹ́ tó kù nínú ilé yìí ẹ̀yin lẹ́ ń sọ oúnjẹ ìyá kùkù ẹ̀yin lẹ́ ń sọ oúnjẹ fún àyà kùkù kí ilẹ̀ fi sínú oúnjẹ Rónkẹ́ òun ni mo fẹ́ kẹ́ jẹ́wọ́ ọ̀gá mi kọ́ lèmi pa Rónkẹ́ o èmi kọ́ ni mo pa Rónkẹ́ o Rónkẹ́ náà dẹ̀ ní ẹlẹ́dàá tí ẹ o ọmọ ọlọ́mọ lóòótọ́ èmi lèmi dáná ṣùgbọ́n ikú Rónkẹ́ ò tọ́wọ́ mi wá o mi ì dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa bá yín dáná nínú ilé yìí o èmi kọ́ ni mo pa Rónkẹ́ o Rónkẹ́ ibikíbi tó bá wà okú ẹ̀ gbọ́dọ̀ sun o ẹnikẹ́ni tó bá pẹ́ kó yẹ wọ́n mú nítorí náà wọ́n. ẹ wo ẹ jẹ́ sọ nǹkan tẹ́ ẹ mọ̀ àwọn ọlọ́pàá sì ń ṣe investigation tó le lórí kéèsì ẹ kó bá dẹ̀ jẹ́ pé èyí tó kù ń gbèsè ayé yín ẹ máa lò lẹ́gbẹ̀ẹ́ wọn ni. ẹ sà màmá ò lè pa kò bọ́ síbẹ̀ mi náà ò lè pa mi ò lè pa Rónkẹ́ sà ikú Rónkẹ́ ò lè wà látọ̀ wa èèyàn gidi ní Rónkẹ́. ọkọ mi àti ẹ̀sẹ̀ ìmọ̀nù ilé mi ò ṣègùn ní ilé mọ́ ẹ̀yin ò ṣègùn ọmọ tèmi gan pàápàá kò ṣègùn ní ilé mọ́ ìyá kù ẹsẹ̀ ìdúró náà ẹlẹ́yìn kan lẹ̀ pa Rónkẹ́ mo ń béèrè lọ́wọ́ yín mélòó ókè o oh. ah, iṣẹ́ ò mà dáa o iṣẹ́ ló súnrun gẹ́dẹ́dì iṣẹ́ yìí tọmọlọ́mọ wa lẹ́rú kú ìfàhìn ẹ̀wọ́ ọ̀gá a gbọ́dọ̀ sinmi lórí ọ̀rọ̀ kú yòó madam ibikíbi ẹ̀kọ́ gbogbo ọ̀rẹ́jẹ́ ká lọ ṣèwádìí bó ṣe ní aláwo bó ṣe ní aláfà bó ṣe ní pásọ̀ àbí kí n bọ sọ wọn kí ọgbọdọ kú lásán ẹyà jẹ́ ká lọ ṣèwádìí olóòótọ́ mi ni mò ń ṣe yẹn ṣùgbọ́n mi kankan ṣe tó máa fura mi sílẹ̀ ẹ jẹ́ ká wádìí kúrò nkẹ ẹnikẹ́ni tó bá jẹ pọrọ nkẹ bọ nítorí òun papọ̀ kò ní kí jẹ. ẹ ẹ dókítà ti jẹ́ kó yé mi pé Rónkẹ́ ti lọ rest mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run kò ní rest in pieces ẹ̀yin tẹ́ pa nǹkan tẹ́ fún jẹ ni mo fẹ́ kẹ́ sọ. Rónkẹ́ ò kì í ṣe àkúdàkùn ọmọ látọ̀run ọmọlọmọ láwọn òbí tẹ ah Rògí ò gbọ́dọ̀ kú lásán o. Ẹ jẹ́ ìgbà tá à ń bẹ sọ nìyẹn ló ń kó gbọ́dọ̀ kó gbọ́dọ̀ kú kó gbọ́dọ̀ kú. Rògí ò gbọ́dọ̀ sún o. Rògí ò gbọ́dọ̀ sún o. Ó ti tó sọ pé kẹ́kí gbọ́dọ̀. Ọmọ yẹn kọ́ ló bí ọmọ yẹn náà. Ọmọ yẹn náà ló ti bí o. ṣé ìfọ̀tẹ́ńtà láti sọ fún wa ní pé tí ilé ìṣètò kò sẹ́ni pẹ̀lú bẹ́ẹ̀ báyìí sẹ́ni lẹ́yìn ìyàwó mi ojú àtẹ̀mí àti ojú àwa pẹ̀lú ìyàpò sí ẹlòmí. bẹ́ẹ̀ ẹ jẹ́ máa mọ nǹkan tó jẹ́ ìyàlẹ́nu fún mi níbi ọmọ ọ̀dọ́ mi ṣẹ̀ṣẹ̀ kú pẹ̀lú ìwádìí wa dáa sí àwọn jẹ́ kó yẹ wá ike pọ́ìsì ìyẹn láti ń láti ń ṣe àṣàrò lórí ẹ̀ lélẹ́ yìí ṣẹlẹ̀ ìyá tó náà fún un. madam kí lẹ́yìn náà rí sọ sọ́rọ̀ tó wà nílẹ̀. ẹ wo ọ̀gá ọlọ́pàá bí ọ̀rọ̀ ṣe jẹ́ ẹ̀gàn lọkọ mi sọ yẹn. ó dẹ̀ dá yín lójú. ó jẹ́ wa lójú. ẹ nínú ọ̀rọ̀ tẹ sọ sílẹ̀ a rí nírìí pé ẹ ní gitman ibo ní gitman yín wà báyìí. láàárọ̀ yìí bá ṣe jí tá òkú yìí lẹ̀ àtìgbà yẹn àti ìfojú kan láàárọ̀. ẹ ní láti bọ́dà ara yín gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ló ti yé àwa yóò sì tàbá ṣe ni pé a máa ní láti pe ambulance tó máa gbé cups kúrò níbí báyìí ṣó ti di help tẹ máa lè ṣe fún wa ni pé anytime tàbá ti nídìí fún any investigation kẹ́kọ̀ọ́ máa jẹ́ àwa. ẹ wo ọ̀gá ọlọ́pàá ọlọ́run máa fi fìgbẹ́ ẹ jọ torí ọlọ́run ẹ má jìnnà sí wa because we are not safe in this house. we are not safe we are not safe lọ kò yé mi kò yé mi ọ̀gá ọlọ́pàá kò yé mi o. ẹni láti bọ́ dára yín fún yẹn ọ̀rẹ́ aráàlú làwọn ọlọ́pàá jẹ́ nǹkan tá a wá láti wà máa ṣe láti protect aráàlú àwọn máa dé ìbàní time to time láti wà máa yẹ̀yìn wò. Hello? Jáde kejì, ẹ pàṣẹ jáde náà ni kí ni nǹkan tó ń sọ ṣé kí n má jáde ni ṣáà ní jẹun mọ́lé mo béèrè ní ṣáà ní jẹun mọ́lé. mi sọ pé àní jẹun mọ̀ pé oúnjẹ wà nù ilé ẹ wò ó yẹ kí ẹ dúró ti mi àtọmọ nù ilé àti àlè dá wà nù ó yẹ kí ẹ understand ẹ ṣáà mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nù ilé. kí n tó ti wà àtọmọ ká máa jẹgi àbí kí n má lọ ṣiṣẹ́ ká máa jẹgi nù àbí ká máa sùn ká máa jí enterprises. mi ní kí ẹ má ṣiṣẹ́ but ẹ ṣì ní sùúrù náà ẹ try kí understand now. ẹrù wo ló ń bẹ̀ẹ́ ìwọ ló mọ nǹkan tó wà láyé ẹ tẹrù fi ń bẹ ẹrù wo ló ń bẹ mo ti sọ fún ẹ pé very soon ẹ máa gba àwọn òṣìṣẹ́ mi tán máa máa wà pẹ̀lú nínú ilé yìí ẹ tán máa máa ṣiṣẹ́ tó bá fẹ́ ràn wọ́n ṣe tán máa ṣì kejì ẹnu ilé. kò sí mò ń sọ náà ni ẹ dúró tì wá kẹ́ tó gba òṣìṣẹ́ mi. ṣẹ̀rí ń sìn òun ni wọ́n kan lẹ̀kùn ń sìn ṣé mi ni máa lọ sílẹ̀kùn fẹ́ni tó ń kan lẹ̀kùn. ṣé mi ni kì í ṣí gèètì lọ ṣí gèètì fún mi my friend. wọ́n ló mọ nǹkan tó ń bẹ̀rẹ̀ ẹyin wo láti bo. jẹ́ kó wọlé àbí. ẹ wọlé. ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ láti bo àti pé kalẹ̀ ń bẹ̀rẹ̀. ẹ sá a rí notice board níta pé ẹ̀ ń wá ọmọ ọ̀dọ̀ ní so àwa ni pé káwa méjèèjì káwa bá yín sá. ó ó ṣó ti ẹ ò lè dá dúró ò lè dá dúró sọ̀rọ̀ pé ọlọ́run dẹ̀ ti bẹ̀ ṣe ń sìn ẹ jọ irú iṣẹ́ wo lẹ́yìn fẹ́ ṣe jàre. ta mo lè fọ abọ́sà mo dẹ̀ lè sún oúnjẹ kódà mo lè fọ mọ́tò. èmi náà sà kò sí iṣẹ́ tẹ ní pé kì í ṣe mo máa ń fọṣọ dáadáa sà. ṣé bí ẹ rí i pé èèyàn kan la pé i need méjì lélẹ́yìí ẹ parapọ̀ kẹ́ decide láàrin ara yín èèyàn tó bá. kò sí kan tí mo lè ṣe kódà mo lè gé grass má jẹ́ yẹn. èmi náà lè ṣiṣẹ́ sà kò sí nǹkan tèmi náà lè ṣe sà. ẹ ṣètìlú báyìí ọ̀yà mú ètò wá fún náà méjèèjì. ẹ wo kí n máa fi fẹ́ ẹni. ẹ wo. ẹni pupa yìí. pupa yìí ìyẹn gangan. Hmm. wo ṣó o lè ṣiṣẹ́ ṣá. kò sí nǹkan tẹ́ni kì í ṣe màá lè ṣe apá rẹ̀ ẹ wò ó lélẹ̀ mo lè ṣe. ẹ no problem ṣé o lè bẹ̀rẹ̀ ń sìn. ẹ ṣe sẹ́yìn ṣé màmú bọ́ sí i. Thank you. sọ pé ẹ ti ṣe security dáadáa ah. ẹ dẹ̀ mọ̀ nípa security. Ah, mo ti ṣe security dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan bẹ́ẹ̀ tí wọ́n wò mí mo ti ṣe sójà yìí. kí ló wá dé tẹ́kọ̀ mẹ́. ọlọ́mọdé apàdé alátakò ni wọ́n ní mo fi ọwọ́ òsì wọ́n ní mo fi sàlẹ́tì ọ̀gá. Ah. ẹ̀yin náà ṣe máa fi ọwọ́ òsì sàlẹ́tì ọ̀gá ni kí lọ́wọ́ tó yín ṣe. ìgbà tó ga wọlé mò ń jẹ àgbàdo lọ́wọ́ mímú sáà kí ọ̀gá. ok kò sí problem ṣe rí àwọn Yorùbá ní iye kan alábàáhùn kò ju àwa tẹ̀rí lórí ìjókòó yìí yàtọ̀ sí ọmọ mi kékeré tí ò ní àǹfààní láti sin bí ń sìn nítorí kò ti lọ sùn ìyàwó mi ló jókòó sẹ́gbẹ̀ ọ̀tún mi àbúrò ìyàwó mi ni house ẹ̀pọ̀ ló dó sí lẹ́gbẹ̀ẹ́ ìwọ̀nba àwa táwa bí nìyẹn ẹ wá jọ ààbò yín tó péye òun ni mo fẹ́ mo fẹ́ ká a sùn ká a fi ojú méjèèjì wa sùn ká a mọ̀ pé a sùn kẹ́rù má bà wá ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ níbi iṣẹ́ ṣe ti gbọ́. ẹ wo bàbá ṣe iṣu òpè èmi gbogbo wa ṣègùn nínú ilé. Ah, ìyá wa ṣe rí kọ́mọ́dà bíi pé èèyàn ń fọnù ṣe rí ara ń fájò tí wọ́n ń pè mí ó nídìí tí wọ́n fi ń pè mí bẹ́ẹ̀ ṣé nígbà tí mo fẹ́ tí mo wà láàmì mo rò pé àtẹnità ènìyàn fẹ́ lè fẹ́ mú mi lọ sójú ogun èmi náà jáde mo lọ kọ́ oògùn ṣùgbọ́n mi bí ẹ fi yẹ̀mọ̀ pé mo lóògùn ṣé mo kàn sọ láàrin àwa tá a jẹ́ àwa ara wa bí mi mo ní oògùn sẹ́ni ní ọjọ́ kan bọ̀ tó tí o lè bá tó lè bá wọlé ilẹ̀ rí ìran mi. ọlọ́run ò jẹ́ ah, ah. o lè bí ti báwo. kì í ṣe pé mo gbàdúrà kó lè wọ kẹ́tì ẹ̀ mà kéèyàn mọ tó ń sanwó fún kẹ́tì ẹ̀ reaction mi ṣùgbọ́n tó lè bá wọ ààrẹ ilé yìí tó bá wà àdúgbò yìí. Ah, ọlọ́wọ́ ò ní jẹ́ rárá ó lè fi wà àdúgbò. Ah, ah. ẹ eh, ọ̀dà kò sí wàhálà ó lè ní wà àdúgbò kò ní wọlé kò sí wàhálà bàbá. ọjọ́ kankan ò bọ̀ ó lè ò nílé ibi ìwà wọ̀ ṣe ti gbọ́ ẹjọ́ security ta ní kẹ̀ṣẹ́ ń bí ni kẹ́ gbájúmọ́ ó lè ò ní tọ̀ wá wá so kẹsà àṣìṣe ibi iṣẹ́ nǹkan ti fẹ́ tètè torí ẹ̀ pé wá ní. kò sí wàhálà bàbá ẹ dákun ẹ̀jẹ̀ wọn dùnú ẹni nígbà nígbà tẹ́ sọ̀rọ̀ ẹ̀kan ẹni ara àwọn house girl pé àwọn tó ń ṣe ń bílẹ̀ bóyá mo lè mọ orúkọ wọn. Ah, why not. àjíhùn lorúkọ títí. àjíhùn. àjíhùn. àmọ́ra jù ẹ lọ. so no problem ẹ̀yin lè padà sí di gate yẹn. okay thank you sir. Eh, àjíhùn ìwọ náà lè padà sí kitchen àwọn akọ́lọ́ṣẹ́ àwọn aṣáájú bá fẹ́ ṣe. По-моему, Руслану признать. По-любому. Ah, Madame Clélie. iyẹ̀pẹ̀ ah, kílélẹ̀ màjá ah, iṣẹ́ wa fẹ́ fún mi iyẹ̀pẹ̀ jẹ ni. báwo mo ṣe máa fún yín ní iyẹ̀pẹ̀ jẹ ṣé bí rice and stew la serve sórí tébù. bùnmi bùnmi bá sì máa fún mi jọ kí ló serve mi lórí tébù. mọ́mí rice àti stew mo gbé síbí báyìí. rice and stew kí ló lè sìn. iyẹ̀pẹ̀ ni mọ́mí kí lè báyìí. ẹ wo dáàdi kejì ó ti tó gẹ ẹlẹ́kẹ̀ẹ́ tí kìíní máa ṣẹlẹ̀ lélẹ̀ the first time tí mo gbọ́ mi kaná ìgbà tí máa padà sí kíṣe òtí sọ́ọ̀n ti gàrí ẹ̀ sọ fún mi pé mò ṣèrànwọ́ ṣé mo tún ṣèrànwọ́ sí i ni. ẹ wo this thing is getting out of hand ẹ wo ti sún mi o wo ẹ wo ti sún mi kò yé mi mọ́ o. àdìsá bá mi ṣe kọ́nà mi má dojúrú. Madame! Madame! Madame! Ọlọ́run àjànú àdìjànú wo lọ́wọ́ àánú lé báyìí nísìnyí. Àwọn madam ti sájáde ó láǹjẹ̀nú àǹjẹ̀nú. Àti wọ́n kọ́kọ́ ń bọ̀ àǹjẹ̀nú kankan ni mo kọ́kọ́ pè ọ́. Ṣé bí mi àti wọn jọ wà nínú ilé ni kò sáńjọ́ òun kọ̀ọ̀kan èmi ò rí nǹkan kan ewu bàbá òun lè ti fẹ́ máa sún èmi o bọ́ọ̀gá náà ṣe máa ṣe nìyẹn bó ṣe máa pariwo nìyẹn à ah, àwọn olóko o àwọn lájọ̀nú o nǹkan kan lé àwọn epo ti sún èmi o kí là máa ṣe sí báyìí. jọmi wa màá gbọ́ fún ẹ lájọ̀nú onípónpó ni o jọmi wa oníkùmọ̀ ni o jọmi wa oníwo ni o ìlú rí nǹkan kan ìlú rí nǹkan kan sọmọ pé bó ṣe ọjọ́ méjì màá gbà lọ́wọ́ ẹ̀dá yìí. àjò bẹ́ẹ̀ gan lọ. sọrí bó ti ń wò mí èyí tí mi ti kún. ṣùgbọ́n mi fẹ́ kéèyàn máa ṣe kóbókóbó èmi ń sùn sí oníkóbókóbó bẹ́ẹ̀ ni mo ṣe rí nù ọ̀rọ̀ owó wọn yìí sí lásán kì í ṣe lásán èmi tí èmi tí ń hu gbọ́ tẹ́lẹ̀ gbogbo owó ni wọ́n ṣe sọ́ọ́rí inú ilé yìí wọ́n bí wọ́n ṣe máa ráàlì jẹ̀ nínú ìgbọ́n máa gbọ́ ẹrù tí ì ṣe tiwọn lọ́wọ́ nídìí alórí o ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ nídìí tiwa o sọ bí wọ́n ṣe sá jáde o àlìjẹnú padà bọ̀ ah, tó bá dénú ilé tí ò bá rí àwọn tó fẹ́ fún ilé tutù ah. ẹni tó bá bá ń bẹ̀ ni o. Ah, ibi àlè máa lọ ìwọ kàn ní kọ́ máa sun òkè o. ọ̀dọ̀ mi gbà yẹn méjì. o ti ṣe gbádùn báyìí. gbígbádùn kọ fáǹfààní ara ẹni bàbá ìṣàánú mi jẹ́ ká jọ gòkè lọ. ọjà àdúró ní sàlẹ̀. bàbá ìmọ̀ jẹ́ àdúró sàlẹ̀. àwọn kankan wà lára mi àlejò náà lè débẹ̀ já mú àbọ̀ lọ́dọ̀ mi. ọ̀fọ̀ kan bọ̀ àmọ́ ní arára máa ka bọ̀ bá sàsùn ọ̀dọ̀ mi èyí ń kọ́ ilé àwọn nǹkan kan eh, eh. bọ̀ bá sùn bí ọ̀sẹ̀ kan bá lè wo kó yọ àáké òní lè sá mọ́. ọ̀sẹ̀ kan ti pọ̀ ṣé wọn ò ní dé ni. wọn á dé àpọ̀lẹ̀ mọ́ wá sùn náà wọn á dé. ìwà mi dáa ikọ̀ ọ̀nà fẹ́ sùn bòmí mọ́. ṣé kí àrùn tó níyẹn ṣé kò ní wọnú yàrá tọ̀dọ̀ yẹn. ológun ológun ògùn wà bí. ògùn wà wọn wọ. dákì kò ń ṣẹjú èmi náà òun ló kọ́kọ́ lọ́ṣọ́ mọ́ mi lọ́rùn. bí ẹnu ẹ sọ̀rọ̀ òun ló kọ́ lọ́sùn mọ́ ẹ ó dẹ́jọ́ ta wá ni. tẹ́jọ́ àwọn méjèèjì ni sà. kí ló fọjà. dádì kò rí bẹ́ẹ̀ sà ó ní mo ní kó gbé tí àsẹ́gbẹ́ kan ó ní rárá o òun ò lè ṣe o ṣé mi ò lè ṣe ni kí ló ń ṣe mí tó ṣe fà mí láṣọ nìyẹn tó fẹ́ mọ bá mi jà nínú church. kí ẹ ń gbọ́ràn kí ẹ ń gbọ́ràn ẹ jọ ẹ̀kọ́ wo ni ẹ fẹ́ máa kọ́ àwọn èèyàn ẹ wà ní àyíká ọlọ́run ẹ lọ bẹ̀rẹ̀ sí ní jà nínú ìjọ ọlọ́run ẹ dẹ̀ tún wọ aṣọ aṣọ ògo sára yín. ẹ má bínú sá. ah in fact ẹ dójú tì mí. ẹ má bínú sá kò ní rí bẹ́ẹ̀ mọ́ sá. ẹ̀yin náà ẹ wo ìmúra yín ẹ lo ríǹgì sí mú ẹ tún lẹ irun ojú ó fẹ́ lè máa yọ báyìí ẹ̀kọ́ wo lẹ fẹ́ máa kó àwọn èèyàn. ẹ má bínú sá. ẹ wá gbọ́ ìjọ tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ ìjọ ẹ̀ lè máa fàyíká ẹ̀ sílẹ̀. aleluya dáni wá sí. aleluya. yes sir àwọn àlejò méjì ń dúró dè ní ìta ok ẹ bá mi ní kí wọ́n wọlé. yes ẹ má yẹ kó tún ṣẹlẹ̀ mọ́ ohun. kò ní rí bẹ́ẹ̀ sà ẹ ṣe gan sà. ẹ ká sùn. ẹ ká sùn. aleluya o. aleluya sà aleluya ẹ dájú wa èmi ni mo pè yín lórí fóònù tí mo sọ pé àwọn nǹkan ṣẹlẹ̀ nínú ilé wa láìpẹ́ tẹ́ fi sọ pé kí n wá rí yín nítorí ẹ̀ náà la ṣe wá bá yín sà ẹ sà ṣe rí ilé wa a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ o kò jọ pé àjọ̀nù ti wọlé tọ̀ wá wá ìgbà míì bíi ká sùn ká máa gbóhùn from nowhere kí kọ́tì máa fẹ́ wùrù kí fọ́tò frame máa jábọ́ ẹ̀mí ìrírò eléyìí rí o wòlíì. alàgbà ìgbà tí ẹ ti pè mí ni mo ti bẹ̀rẹ̀ sí ní fi àdúrà jagun lórí ọ̀rọ̀ yín ẹ̀mí ọlọ́run jẹ́ kí ó yé mi pé. Pe arákùnrin kan wà pẹ̀lú yín tí ẹ jọ ń gbé ilé yẹn. èèyàn kan ń ṣiṣẹ́ pẹ̀lú wa ọkùnrin àdìsá nìyẹn géètì máa wà nìyẹn. ẹ jọ̀ọ́ níbo ni arákùnrin náà wà. ó máa ti tó bí ijọ́ mélòó kan tá a ti rí mọ́ àdèmọ́bi tó gbà ó kàn ṣàìdédé kò ń lé ni. ṣe fẹ́ gbọ́ tí ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ àfi kí ẹ lọ arákùnrin wa o. Ha ọ̀gá ti kejì níbo la ti fẹ́ rí àdìsá ń sìn. Ah, òun náà ni òye mi o. olùṣọ́ àmẹyọ tó ṣu ó kàn bá wa ṣiṣẹ́ lásán ni. ẹ wo ẹ má jẹ́ kí n purọ́ fún yín àmọ́ hmm. ibi tó ti wá o a gbé fíkánsì síta lórí fíkánsì tó fi tọ̀ wá wá àdẹ̀gbà síṣẹ́. nǹkan tí ẹ̀mí ọlọ́run bá fi rán mi òun lèmi máa jẹ́ fún yín àfi kí ẹ lọ́wọ́ rí o nítorí wípé ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ́ ìgbésì ni fún ẹni tí a fi rán tí kò jẹ́ fún ìdí èyí àfi kí ẹ lọ wá arákùnrin ní àwárí o. Ah, eh, ó ti pẹ́ ta ti ta ti rí àdìsá o èmi ò mọ ibi ta fẹ́ wá sí o. dádì wa bákan lè ṣe retí ẹ fi gbà síṣẹ́ ẹ̀mí ọlọ́run ò kì í pa irọ́ àfi kí ẹ wà ní àwárí àlàáfíà ní ẹ dẹ̀ sọ pé ẹ kò fìrí ẹ̀ síbi kankan. èyí láti bí ọjọ́ mẹ́ta náà mò ń rò ó ayọ̀ ọmọ yìí yún mí ayọ̀ ọmọ yìí yún mí mi ò rí èmi ò mọ̀mọ̀ ọ̀rọ̀ ọmọ yìí ajọ́ tó ti kú ọ̀dọ́dọ̀ mi tó ti lọ́n lè rí sẹ́ òun ṣiṣẹ́ ní ọmọ ọ̀rọ̀ ọmọ yìí ẹ mọ̀mọ̀ gbà mí ẹ̀dùn ọ̀nà ọ̀gá ṣe bọ́dọ̀ yín lọ́mọ ètí ṣiṣẹ́. ọ̀dọ̀ mi ló ti ń ṣiṣẹ́ ọ̀dọ̀ yín ló tẹ́ síṣẹ́ ẹ wá dún ẹ̀jẹ̀ bèrè kìíní kan lọ́wọ́ yín o sọ́mọ yóò jí yín lówó. kò jí mi lówó. kò sì dín kan ládùúgbò. Ah, ah, ah, no no no no no kò jalè kò tẹ́ ẹ ṣe nǹkan ọ̀dọ̀tí rí sí sàkání mi. ẹ wá lẹ́ẹ̀ rí. ìyẹn gan ló jẹ́ ìyàlẹ́nu fún mi pé kí ni reason tó máa fi kó o lé without telling me ó sì ń yé mi gan lẹ́nu bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rí mi yìí. ẹ sì wò mí níran. ẹ mọ̀ máa ṣe rí bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ṣé láwọn béèrè fẹ́ ń bí lọ́wọ́ yẹn èmi kàn ti béèrè lọ́wọ́ kó tó ti pé mọ́ dọ́dọ̀ yín pé ṣé ṣé kò ní pọ̀ mọ́ ìjalè àbó wà kan tó burú kó tó ti pé ó kúrò lọ́dọ̀ wọn wọ́n dẹ̀ fi yé mi pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mm. máa fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀ kò sí nǹkan tó máa ṣe a máa rí. Ah! nǹkan ń wá fún gan èmi gan tí ì mọ̀. nǹkan tí mò ń wá fún kò lè yé but ó wà ó wà very important ẹ jọ. Ah! Ah! ẹ wo ẹ bá wọ ọmọ yìí o ẹbẹ mi wọ ọmọ yìí ọmọ ọlọ́mọ bá mi wá o ẹ mi wọ ọmọ yìí ẹ mi wọ ẹ mi wá. ẹ fara ẹ lọ́kọ̀ balẹ̀ o èmi nígbà wo fa máa rí ọmọ yẹn tó ti yẹn sìn nígbà tó ló kò jalè kó ẹ fọwọ́ ẹ bá lè ẹ lórí ọ̀rọ̀ bọ̀dá design ni ọlọ́run jẹ́ ká rógun wàhálà ọlọ́run jẹ́ ká rógun ẹjọ́ o because ètò fi ń wá wọn kiri yìí nísìn kó má jẹ́ pé wọ́n ti gbé wọn lówó náà ṣe ń wá wọn kiri. èmi ò gbà yẹn mi ò gbà yẹn because nígbà tí máa yẹn wá sí ibà èmi náà ti dọ́gbọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ pé ah, ọmọ tí ẹ sọ pé ń wá káàkiri yìí ṣé kò ṣe pé bóyá ó gbé e lówó àbí ó ṣe iṣẹ́ ibì kan ó dẹ̀ fi ṣe pé kò sí wọn tó jọ gbogbo ibi tí mo mú dé ní ọ̀dọ̀ àwọn èèyàn àdìsá ó ń confam wọn pé kò gbé olówó kódà látìgbà tó ti ń ṣiṣẹ́ lọ́dọ̀ òun kò ṣiṣẹ́ ibì kan sọ́dọ̀ òun rí so ẹgbà tó tẹ̀sí mi ò fi gbé bóyá ó gbé lówó yes. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tí ò bá jówó ló gbé kí ló wá di pé wọ́n wá kiri fún tótó yẹn ẹ̀yin náà ẹ̀wò kíyàn tó lè wáyàn wá láti onídìí ọ̀hún yẹn wá sírú bíbá yìí ó jìnnà síra wọn náà ó gbé wọn lówó ni o. mi ò ní gbà yẹn fún ẹsẹ abá ah, mi ṣe sọ̀rọ̀ báyìí ah, àtisá náà ń sọmọ bẹ́ẹ̀ yes kó sọmọ bẹ́ẹ̀ even nǹkan tó ń wá fún gan mò ń bèrè lọ́pẹ́ kí ló ń wá fún gan tó dẹ̀ fi wá jó ni pé àwa àwọn káàkiri àbẹ̀sẹ̀ ní káàkiri kò sọ fún mi o i'm telling you kò sọ fún mi o ẹ ẹ bá sọ fún mi tó tẹ̀sán gbogbo olówó so èmi ò rí any problem àbí bẹ̀rù kan àbí bí wàhálà kan nù yẹn náà. dìyà tèmi yé mi because tó bá kàn ó máa kàn èmi o èmi ò fẹ́ wàhálà èmi ò fẹ́ wàhálà irú bòdá àdìsá gan ń bà mí ẹni bó ṣe yẹ gbogbo kàtún sàpànà ojú wọn wà ń le. jẹ́sọ̀ yín kò fún ẹ sórí ńgbà míì tí wọ́n bá ń ṣe lọ́dọ̀ yàn tó bá wúlò fún yàn dáadáa tó bá kú lọ́dọ̀ yàn tó lọ gbọmọṣẹ́ mi tó wá rí i pé ọmọ tó ń lọ gbà yẹn kò ṣiṣẹ́ dáadáa bíi talákọ̀ọ́kọ́ ó lè máa regret ah kí lóun jẹ́ kọ́ ọmọ ìkúrò lọ́wọ́ fún ṣóyẹ́ sí ó lè máa torí ẹ̀ máa wá káàkiri o yes bí a torí pé ó wúlò fún kò wá rẹ́ni tó wúlò fún mọ́ bíi tàdísá ló ṣe ń wá kiri. Oh, díà irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ jaburata tó yẹ pé tó ní iṣẹ́ dé yẹn ni wọ́n máa rẹ́ lòmíì eh, eh, eh, tó tún gùdù ju bọ̀dá àdìsá lọ. sori jẹ́ ká gbàgbọ́ ọ̀rọ̀ àdìsá àbí kóṣọ lẹ́sà má jẹ́ kí yẹn tún máa dá agreement lẹ́la ara méjèèjì àwọn tọrọ yìí kàn kò ká ọ lára tó yẹ jẹ́ ká fi gbìn. èmi ò fẹ́ wàhálà fún ẹni torí tó bá kẹ́ ọ máa kàn mí o. Daddy, àwọn náà máa tẹ̀lé lọ sí àjọ̀dún ilé yìí. Sista Rebecca bẹ́ẹ̀ ni ti ń rí. Um, Brother David, ẹ bá mi sọ fún olùṣọ́ wípé ọjọ́ àkórè àjọba péjúpésẹ̀ ṣe àjọ̀dún yìí ni. Uh, Sista Rebecca, ẹ bá mi sìn wọ́n dé ẹnu gate. Mo ti gbọ́ sáà. All right. ẹ dẹ̀ bá mi kí olùṣọ́ o. wọn á gbọ́ wọn á gbọ́ ẹ ṣeun gan. ẹ tẹ́ kí ẹ sọ olú ìjọ mi máa wà pẹ̀lú yín o. àmín àmín àmín àmín ó yá padà ẹ má sáré díẹ̀ díẹ̀ o. wá ń ṣe wọ́n báyìí. olùṣọ́ wà lẹ́yìn ṣé kò sí tẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn drive. arákùnrin tó lọ sí ni ṣé ìjọ yìí ló ń wà ní. Ah, rárá o wọ́n rán wa láti ìjọ mi ni ṣé kò sí nǹkan kan. Eh, kò sí nǹkan kan ṣé olùṣọ́ ṣàwà ń lé. olùṣọ́ wà ń olùṣọ́ wà ń olùṣọ́ ọ sọ fún mi pé ọ̀dọ́ yín ni arákùnrin tó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ń sìn tí ń bọ̀ ọkùnrin kan tó gun ọ̀kadà ń sìn. bẹ́ẹ̀ ni ṣé arákùnrin tí ó wọ aṣọ red. Uh, red. ṣòkòtò black. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣòkòtò black ló wọ. brother David nìyẹn olùṣọ́ àgùntàn ìkejì mi tó wà ní parish kejì lọ́hùn àwọn ni wọ́n ní kí wọ́n mú iv wá fún wa bí wọ́n fẹ́ ṣàjọ̀dún ni wọ́n wá invite wa. ó tẹ̀ dà bẹ́ẹ̀ ẹ wo ọmọkùnrin yẹn là ń dààmú sí láti jọjọ́ yìí o ọmọkùnrin tẹ sọ pé kí n lọ mú wá òun ló kù lọ́dọ̀ yín tẹ ní broda David yẹn. tí n bá gbọ́ yín dáadáa broda David ni ẹni tí ẹ̀ ń wá káàkiri láti jọ́ yìí. òun ni òun alàgbà. Ah, ẹ jẹ́ kí n tètè pè wọ́n gbà yẹn kí wọ́n padà. Yeah. hello brother David ah ẹ jọ̀ọ́ ẹ padà ó ní nǹkan kan tí mo fẹ́ fi rán yín sí olùṣọ́ tí mo gbàgbé lẹ́ẹ̀kan ẹ máa padà bọ̀ ok all right. olùṣọ́ olùṣọ́ ẹ̀gbọ́n ah, láti kejì ibi ilẹ̀ wa ẹ wo olùṣọ́ gbogbo nílé mi ti dàrú àtẹ̀kùn ńlá fẹ́ nulẹ̀ evil spirit ti wọnú ilé wa. ìjì náà jà nílé mi inú lẹ́mi ti di àjọ̀nù kéjì ti di àjọ̀nù olùṣẹ́ ìgbà mi ọmọ mi ti di àjọ̀nù o. kéjì di àjọ̀nù. arábìnrin ẹ lọ gbé sí àkè àwọn àjòkò. arákùnrin tí a ń retí òun náà ni ọlọ́run máa lò láti yanjú oko ìṣòro tó wà lẹ́yìn ẹ fi ọkùnrin balẹ̀ ẹ̀lẹ́ ah brother David ẹ sà àwọn òun lélẹ̀ àdìsá àwọn òun lélẹ̀ sà ẹ sà ẹjọ́ tó lọ́wọ́ mi ò ní lè bá àwọn lè dúró pọ̀ sọ̀rọ̀ ẹjọ́ ẹ má bínú màá padà wá rí yín. brother david brother david ẹ ní sùúrù ṣe rí kí ẹ tó débí báyìí rárá ni ọlọ́run ti fi wo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn hàn àmọ́ ẹ̀yin ni mo fẹ́ kí ẹ wá tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí ló jẹ́ kí n ní kí wọ́n máa wá kiri wọ́n ti ṣe wàhálà gidigidi gan lórí ọ̀rọ̀ yín tí wọn ò rí yín o kó tó di pé ọlọ́run ní kí wọ́n wá pàdé yín nílé ọlọ́run bí báyìí rora David ohunkóhun tí ì bá àṣẹlẹ̀ ẹ kọ́kọ́ ní lọ́kàn yìí pé ẹ ti di òjíṣẹ́ ọlọ́run ẹnikẹ́ni tó bẹ̀rẹ̀ ti gbà láti ṣiṣẹ́ ní àyíká ọlọ́run ó gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì lọ́kàn ẹ ń torí ọlọ́run ẹ ní sùúrù fọlọ́run dáàdì kejì ohun tí ẹ ṣe ó kù díẹ̀ kí a tún ẹ̀mí ọlọ́run wa ní kí n sọ fún yín wípé tí ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yín kí ó níyànjú àfi kí ẹ jẹ́wọ́ gbogbo ohun aburú tí ẹ ṣe níkọ̀kọ̀ níwájú olú ìjọ mímọ́ tí a wà yìí. kí lè ṣe kí lè ṣe ìlànà dáàdì kejì ah. ẹ dẹ̀ sọ̀rọ̀. olùsọ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ ni mo ṣe àwọn àṣìṣe kan program àwa la jẹ àgbẹ̀ nítorí pé ó ní ọ̀rọ̀ a fẹ́ bẹ̀rẹ̀ discuss. Ronke o ní ṣubú dànù ní jagbọ́rọ̀ ọlọ́run àwọn òbí àjèrè ẹ̀ eh, wàá ṣe fún wọn jẹ wọn ò ní kú fọ́tayọ̀ nítorí ọ̀rọ̀ tí dókítà sọ fún wa lọ́sítà lẹ́ẹ̀kan ló jẹ́ ká ránṣẹ́ pé ẹ ọmọkùnrin yorùbá ní orí ọmọ ló ń pọ̀ ọmọ wáyé àwa wá wò ó pé oyún tó tó ní. ẹ jẹ́ kí n sọ sí ọ̀rọ̀ tó wà lẹ̀ fúnkẹ́ tí n bá sọ sí nǹkan tó wà lẹ̀ wá rò bóbí àmì ìmọ̀ nípa ẹ̀ mo fẹ́ kó yẹ wípé bí ọkọ mi ṣe fi bá bá ẹ lò pọ̀ kò ṣẹ̀yìn àwọn méjèèjì o mo mọ̀ sí mo wá fi ọlọ́run bá bẹ̀ẹ́ jọ torí ọlọ́run má ṣe orin ó dá mi lójú wípé orí ọmọ nípa ọmọ wáyé iye ọ̀dẹ̀ ní jẹ́. ẹ wọ ìjọ mo fọlọ́run bá bẹ̀ẹ́ ẹ ṣáà yẹ kí n máa bá kádàrà tèmi lọ ẹ jẹ́ kí n lọ yọ oyún ìdànù kí n dẹ̀ máa lọ ẹ jọ torí gbogbo nǹkan tẹ̀ ń bá mi sọ yìí ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi ah ẹ wo torí oúnjẹ wájú oúnjẹ jọ tó bá di ọ̀la sọ̀kọ́ ọ̀tọ̀ ní kọ́tẹ́ tí mo máa sọ ẹ jọ ẹ kàn ṣàánú mi ẹ kí mi máa lọ mo ti gba kádàrà tèmi ẹ jẹ́ kí n máa bá tèmi lọ. àjọwọ́ kẹjọ torí ọlọ́run má ṣe omi ní ìparọ́pin mo fẹ́ kó onígbàgbọ́ nínú mi jọ torí ọlọ́run iye ò ní jẹ́ mo jọ wá fi dá ẹ lójú wípé lẹ́yìn tó bá bímọ ìtàn kì í ṣe pé ó máa kúrò ní ilé yìí àjọ máa gbé papọ̀ like one family ni ṣé o ti gbọ́. ẹ mo wá fẹ́ kó rí i pé láti wákàtí yìí lọ ó ń ṣe ọmọdọmọnú ilé ó ti di ìkọ́nú fámìlì ilé kò sí pé bóyá à ń tètè bí ọmọdọmọ. àmì bòmí bá ṣe rí jù ó ti gbọ́. Auntie, I want tell you something. Kejì. Huh? ṣé mi ló ń pè láǹtì. kí ni mo sọ fún ẹ kí ni mo sọ fún ẹ láyéláyé má ti jẹ́ kí n gbọ́ kó pè ní láǹtì mọ́ èmi nìjà ẹ èmi ni mo bí èmi ni mo dẹ̀jẹ̀ lé lórí tó bá tún pè ní láǹtì nílé ìwà rí nǹkan tó máa ṣe fún ẹ ó yá pè mí mọ́mì ìsìn kí n gbọ́. pè mí dáadáa mọ́mì mọ́mì mi. mọ́mì mi o. ẹ so kí ló fẹ́ sọ. wọ́n ṣe ẹ̀rẹ̀ta mọ́ngì. ẹ̀mí ló mọ̀ sọ pé pé màmá mi sọ òyìnbó nulẹ̀ tẹ bá lọ sí skul nsìn òyìnbó lẹ máa sọ sọ yorùbá sọ yorùbá kí ló máa jẹ́. Pressurize. Rice. Yeah, look, my television. Rice. Eh, ṣé ẹja ló fẹ́ bẹ̀rẹ̀ wọn? Ẹja. good boy. Ẹ̀wọ̀n tí wọ́n pè fish is good. Ó máa ń jẹun, àmọ́ tóbi, a good protein so mo ń In fact, for calling me mommy, I'll give you Ribena instead of water. Ìyẹn go. dẹ̀ ṣáájú nǹkan tó tó ilé ẹ̀ sọ fún mi ṣé mo wọ́n yín iṣẹ́ ni. ayé torí ti tiẹ̀ ni. torí ti tẹ̀mí ti bọ̀ mo wọ́n yín iṣẹ́ ni. ìyá kejì ìṣẹ́jú èmi náà ó lè dẹ̀yìn wọ̀ ọ̀la kó sọ pé òun máa gbọ́ ọmọ yìí lọ́wọ́ wa ọmọ tí gbogbo àyàn ti mọ̀ pé àwa la bí ojú tì ló máa jẹ́ fún wa ojú tì ló máa jẹ́. alàgbà kò tí tán síbẹ̀ o ìyá kúkú tẹ pa ẹ máa jẹ́wọ́ fún alàgbà mi yìí o ọkùnrin jẹ́jẹ́ ọkùnrin jẹ́jẹ́ o àbíwá òkùnkùn àbíwá àṣẹ gbogbo lómi lójú kọ́ ló ń sunkún gbogbo lómi lójú kọ́ ọ̀sán ọ̀run lé kọ́kọ́ owó ọdún òdiwọ̀n lọ́jọ́ ẹ orí ọ̀gùn ọdún àjò nílọ́wọ́ fẹ́lifẹ́li ọ̀kẹ́rẹ́ ń sunkún aṣọ ìran ìmàdò ń sunkún ètè o olówó ń sunkún ọmọ tálíkà ń sunkún owó ìṣẹ́ tó ṣọmọ títí o tí o sì lẹ́yìn ọmọ ló mọ́mọ́ olùgbàdì ibi agbára òjò balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ owó yanrìn gẹ́rẹ́rẹ́. ọkùnrin jẹ́jẹ́ o àbíwá òkùnkùn àṣẹ gbogbo lórí lójú kọ́ ló ń sùn gbọ́ apínrọ́rọ́ mà kọ́ ló. ọ̀sán mọ́jú ọ̀run lẹ́kọ̀ọ́kọ́ lẹ́kọ̀ọ́kọ́ ohun ọdún òdiwọ̀n lọ́jọ́ lọ́jọ́ abẹ́rẹ́ ẹ̀ orí ọ̀gùn ọdún àjò ní lọ́wọ́ fẹ́lifẹ́li. ọbẹ̀ wọlé ara ẹ̀ o òun bá a kọ̀ jẹ́ kò sóhun tá a ṣe tá a ò o kò má má sóhun tó wà nínú adìẹ táwọn òdì ó táwọn òdì ó mọ̀ ogun ló ṣe ní mú ọ èpè kì í ṣe níjà ọ àmọ́dún ó ènìyàn máa wà ní ṣe jẹ́. ọ̀dọ́ ti fi ti mọ́ mọ́ mi ò mọ́ nílé ìsìnkú ti máa ń wá ẹ̀ ǹjẹ́ yìí mọ̀ pé ìyá àkókò tẹ́ pa àti ọmọ ẹ̀ ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ mi ni àwọn méjèèjì. àgbẹ̀sá wò ààrẹ mi yìí ń wọra gan ẹ dágunlá lórí ọ̀rọ̀ mi ẹ ti dágunlá jù wò ìmọ̀ bó ṣe ń ṣe mí ààrẹ yìí ti wọ́ mi lára jù. àpẹẹrẹ sàn. àdìsá ṣé kìí ṣe pé èkú ló ń bọ̀ yìí. dadi ẹ ní kúlágbára ọlọ́run bá ọlọ́run bá bá wọn àtẹ̀mí sí lágbára ọlọ́run àwa náà á dúró lórí ọ̀rọ̀ yìí èmi àti mọ́mi àtàbúrò mi nìkan náà ni kò dẹ̀ síbi tá a ti dé lórí ọ̀rọ̀ ààrẹ yìí ọkàn dá mi lójú pé ẹ máa gbádùn <laughs> ẹ pẹ̀lẹ́ sá ẹ pẹ̀lẹ́ sá ẹ pẹ̀lẹ́ ẹ ní sùúrù sàn ẹ̀sà kò sí kúrò kan lójú yín ìyá ilé kú ọmọ ọdún mélòó ṣì ni ọmọ ìkẹyìn náà ṣì ní sá ẹ máa dàgbà ẹ máa dògbò lágbára lọ ẹ máa jẹ wọn mọ ẹ lè fi wálé báyìí. tí wọ́n bá ní ikú òsì lójú èèyàn ikú òsì lójú yín ikú òsì lójú yín bó o ní kutu ṣe wà lójú èèyàn náà ju ètò sí ní ìlọ àdìsá àní tí ń bá wú kọ́ bí n bá tu bá ẹ̀jẹ̀ nìkan ni mo máa tu ara mi ni máa wò pé ṣé ìkókọ ní bọ́ ìyá àdìsá. ẹ lè fi wọ́n lè báyìí. mo sì tán àti fi yín lẹ̀ ẹ̀yin náà má wàá dákun lá gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ ẹ́ rìn sí. ọlọ́run ràn yín lọ́wọ́ Elédùmarè ò ní fi yín lẹ̀ gbogbo bí tẹ́ bá ro kan orí sí orí ó jáde ń bẹ kò ní ṣe yín lẹ́yìn nìkan wò ó bí ààrẹ bá dé a sọ fún pé ẹ̀kọ́ tó bá mi pò kó fomi sí kó sàn dáadáa bóyá tó bá gbìyàn wá bóyá ó lè wọnú mi díẹ̀ nǹkan kò ní jẹ. ẹ má wọlé sàn ẹbí mi wà pẹ̀lú ikùn ṣùgbọ́n àti màmí bá dé lọ́sẹ̀ máa fún kí lèmi dúró ṣe má jẹ́ kí n lọ bá ń ṣe ìyàwó ṣe mọ́ sá ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ẹ ẹ ní mo gí o. ẹ jọ sá ṣe rí owó yẹn náà kì í ṣe owó kan tó ga ẹ̀yà lóòótọ́ ó ṣe díẹ̀ náà àmọ́ gbogbo ẹ̀ náà three hundred thousand péré yẹn. kọ́kọ́ mi kàn fi dìde lọ hospital ni wọ́n fẹ́ fi ṣe operation fún ni ẹ wo oṣù kan ni mo fi nílò owó yẹn á dá padà ẹ jọ torí Ọlọ́run. ṣe àríbáyé yìí ń sin ó dáa ìgbà yẹn la máa fún yín lówó yẹn tán sí láti gbà máa di wàhálà mi ò dẹ̀ fẹ́ wàhálà. lágbára ọlọ́run àrísàn ẹ kàn fi discharge ọkọ mi ní gbogbo apápátá báyìí ni la máa sáré láti bá yín wá jọ ẹjọ àmọ́ kí n tiẹ̀ ṣe fi dú ẹ̀mí ẹ̀ nà. ẹ ṣe pé máa dánwò yẹn padà. a máa dá padà fún yín kò sí wàhálà. ọjọ́ tí bá sọ pé máa dá padà ní kẹ́ dánwò yẹn padà o ṣé ti gbọ́n sìn my dear jọ̀ọ́ torí tọ́lọ́run jẹ́ ká ṣàánú ká dẹ̀ wo ti màmá àgbàlagbà. Hmm? jọ wọn máa dá padà ṣe ti gbọ́n. ẹ máa wo màmá òní ẹ sìn ẹ fẹ́ gbàrún ẹ̀bà tó bá tásìkò àti sanwó yín tó ẹ bá máa rá bàbà pẹ́ẹ́lí gbogbo kan san ó dàn án sáré bàjẹ́ ayín wí tí kankan ò ní ṣẹlẹ̀ ìyẹn ṣe bẹ́ẹ̀ ni. smart wọ́n fi wọ́n lẹ̀ má bá wọn drag káwọn má sàn ọ̀hán ṣèbá bá wa ń bẹ̀ o kí làwa ń ṣiṣẹ́ fún. smart wà lọ fún wọn ní owó yìí. three hundred thousand ọ̀rẹ́ ọmọ fún mi ṣe ọmọ wọn. ẹ ṣe wọn ẹ ṣe. ẹ ṣe sàn ẹ ṣe máa kí ló dé sà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà àbí kí máa ń bọ̀ wá ni ṣé kí máa ń bọ̀ wá ni dáàmù dáàdì dáàdì ẹni sùn dáàdì dáàdì dáàdì kí ló ṣe dáàdì dáàdì dáàdì ṣe dáàdì bọ̀ dáàdì sẹ́yìn dáàdì ẹ̀ṣẹ̀ dìde ẹ̀ṣẹ̀ dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì. Daddy, daddy, daddy, dadi daddy, daddy, ọwọ́ daddy, daddy, daddy, daddy, daddy, daddy. pé dadi dadi dadi. dókítà ẹ ra mọ ẹ wò ṣé ẹ ṣì dá ojú mi mọ̀ dáadáa. Ah ẹ̀yin lẹ gbé dáàdi yín wá sí lọ́jọ́ sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, ẹ nǹkan tí mò ń try láti sọ fún yín ni pé dáàdi mi yẹn wọ́n ti kú ní àárọ̀ yìí ni wọ́n kú. Ah, ẹ kú ọ̀rọ̀ èèyàn ọlọ́run àforíjì ẹ ṣeun gan ẹ pẹ́ fún wa nǹkan tí mò ń try láti sọ fún yín ni pé mo kàn fẹ́ kẹ́ ṣe ìrànlọ́wọ́ fún mi tí dẹ́wọ̀n nẹ́ta náírà tí a fún yín fún operation ẹ jọ̀ọ́ nítorí ẹ dá owó yẹn padà fún mi because owó yẹn a lọ yá owó yẹn ẹ jọ̀ọ́. ọ̀nkọ ẹ̀fọ́ nìṣà ibo ni lẹ ti gbọ́n ti ṣòro ẹ̀ ẹ gbé dáàdì yín wá sí hospital á tírìtì wọn owó dẹ̀dẹ̀ fi sílẹ̀ àti fi tírìtì wọn báwo lẹ ṣe máa sọ pé ká dáwó padà kó tẹ̀ possible kó kú sílé àlè fún yín lówó kó kú sí hospital gan àlè fún yín lówó kò possible ah àbọ̀ máa gbọ́rọ̀. ẹ wo nǹkan ọkọ ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ ń sọ kan kó padà fún iṣẹ́ iṣẹ́ èdè kò ní ẹ kàn sọ ẹ sọ jáde fáwọn èèyàn kan gbọ́ nǹkan tẹ́ ń make sense now. ẹ ẹ má bínú kó ṣe pé bá pé mo ṣẹ̀ṣẹ̀ dé kò condition náà ló fà á dókè ẹ̀ka jù ẹ̀jọ̀ ẹ̀yẹ ká lọ. ẹ ẹ àǹtí ẹjọ tọrọ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ náà ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ tọrọ àǹtí àǹtí. dókítà dókítà dókítà àǹtí. Doctor, I'm not ní máa sọ̀rọ̀ náà dókítà ẹ má ṣe bẹ́ẹ̀ ní àbọ̀rọ̀ lè tó báyìí. ẹ kọ̀ lọ yẹn. ẹ ṣe ẹ ṣe sá. ẹ̀yin pẹ̀lú ẹ̀ gbà ó gbà ó lọ́wọ́. àpẹẹrẹ àmì irú ẹ̀ mọ́ abájẹ máa rú àdẹ́pà àwọn àgbàlagbà wọn ti dé nígbà bíi one fifty years one twenty years. a ní ṣẹ́kú mọ́ ẹ pẹ̀lẹ́. àmì ò ní fi ẹ̀ gbá o. àmì àmì àmì ṣé ẹ gbàgbé àdéhùn èmi àti yín lórí owó mi. àgbàgbé. Ah, àmọ́ ẹ wò ṣe lẹ́ máa ròtọ́ náà mọ́ wa lára ọkọ mi táwọn kò torí ẹ̀ wá yáwó náà àmọ́ wípé kò ní gbáyé ìgbà tí ọlọ́run dẹ̀ ti gbèsè ẹ̀ dé ṣe ní kẹjọ kẹ fún wa lásìkò gbà díẹ̀ àwọn ọmọ mi dẹ̀ ní wọn tí níṣẹ́ kankan lápá ẹ ṣàánú mi ẹjọ a máa sàn ṣùgbọ́n ẹ ṣì fún wa lásìkò gbà díẹ̀. <laughs> Eh, anyway ṣe rí ìyẹn kì í ṣàdéhùn màtí yín oṣù kan ni àdéhùn àti pé máa gbó mi lọ́wọ́ yín mo dẹ̀ bẹ̀ yín torí ọlọ́run ẹ má jẹ́ kí oṣù kan yẹ kó lé ọjọ́ kan. kàṣọ fún wa ní ìgbà díẹ̀ ṣe mọ̀ ẹ ẹ ẹ sáà ọmọ mi ṣe mistake ni o kì í ṣe oṣù mélòó ló ní ká bẹ̀ wọ́n sí yẹn. ẹ ẹ ẹ ṣàlẹ̀ nǹkan tí mo fẹ́ àlàyé tí mo fẹ́ ṣe fún gangan ni pé ṣẹ́mi nǹkan tó dáa ni pé ká rówó yẹn sùn ẹ fún wa nígbà díẹ̀ tó yẹ pé a máa lè fi wá owó yẹn rí tẹ́ bá tẹ̀lé fún wa bí oṣù márùn-ún sí mẹ́fà gbogbo ẹ̀ pátápátá la máa sùn fún yín. ẹ wo bí ẹ wo bí ẹ ní ìyẹn ò lè possible kò lè possible ẹ ṣe ní time náà ẹ ṣe ní fifteen days ẹ máa fi wá omi fún mi ẹ má yẹ kó kọjá fifteen days yìí o tó bá kọjá fifteen tó bá kọjá ìparí oṣù tẹ dá fún mi ẹ máa dá mi mọ̀ nínú ilé yìí ẹ máa dá mi mọ̀ nínú ilé yìí o kò sí nǹkan tó yà ní ìṣẹ̀lẹ̀ so ẹ má yẹ kó mi dín o even tó ń bá dín ten thousand naira nínú three hundred and even kó jẹ́ pé one thousand naira gan nínú three hundred yẹn wọn á bá ẹ máa tìyẹn mọ̀ nínú ilé yìí àdéhùn ìsàdéhùn ìgbà tẹ́dọ́dọ̀ mi mo kówó tẹ fẹ́ mo kó lé yín lọ́wọ́ ẹ̀dẹ̀ lówó mi so tó bá dẹ̀ padà tó wá rí báyìí náà ẹ má fowó mi jẹ mí yá ẹjọ́ torí ọlọ́run owó iléepo owó oníyọ̀ ni mo kó léyìn lọ́wọ́ ẹjọ́ mo torí ọlọ́run màá fún ní sáǹpù yẹn kan even owó tó yá gan lọ́wọ́ mi kò tó nǹkan tẹ yá lọ́wọ́ mi. Thank ah. you. ṣó máa ń le tó báyìí. bíbí o dá àjà ni o tó kù yìí pẹ̀lẹ́ ṣùgbọ́n. ẹ máa rọjò. Ah, bọ́dá ibo ló dà. ó fẹ́ lọ bímọ ni. ẹ̀yà ah, agbóhùn ọmọ agbóhùn ìyá o ah, yóò sọ láyọ̀ o ẹ máa rọ àǹtí. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín. ló ti tẹ́lẹ̀ ṣe máa lọ. ẹ pẹ̀lẹ́ jẹ ẹ pẹ̀lẹ́ díẹ̀ díẹ̀ ọkọ̀ yín náà lọ́kàn balẹ̀. ẹ jọ kí lọ náà bọ́ọ̀lù bẹ̀rẹ̀ tó bá ti jáde ẹ bá kọ́ sí i. bọ́lá àwọn ọ̀rọ̀ ẹ̀ báwo ni wọ́n sà àlàáfíà mi. Um, ẹni tí mo náà ń bèrè yín lélẹ̀. kí ni mo lè ṣe fún yín. ẹ ẹ ẹ ẹ sà èmi ni sà ẹ wò sà orí yín ò ní burú sà ẹ wò ọlá yín tó ń lọ sókè kò ní wálẹ̀ láéláé gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe fún yín tó ń dùn mọ́ yín nínú ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan ẹ wò torí ọlọ́run mo fi bẹ̀ yín ìyàwó mi ló rẹ̀ díẹ̀ olóyún sínú inú rẹ̀ ti tó bí ọjọ́ mẹ́ta kan àmọ́ kò tí ì ròyìn náà bì títí tó fi padà já sọ operation wọ́n wá ní kí lọ wọ́wọ́ ńlá yìí wá mi ò rí àwọn èèyàn kan náà wá ní kí wá bá yín pẹ̀ máa ràn mí lọ́wọ́ ayé tí yín ò ní bàjẹ́ ìṣàánú mi aya ò ní kú mọ́ yín lójú ẹ̀jọ̀ torí ọlọ́run. ẹni dé owó ẹ̀dẹ̀ ṣúọ̀fù pé tí n bá fún yín lówó mi máa dá omi padà. máa dá padà. o ṣé ọ̀rọ̀ gbọ̀ngàn tó ń sọ yìí pé tá a bá yẹ ló o máa dá padà lọ́jọ́ tó dá. ah máa dá padà mọ́ mi. o máa dá padà o ṣúọ̀. mo níṣẹ́ lápá níṣẹ́ lápadà dá wọ́n ṣẹ̀ṣẹ̀ dá mi dúró pẹ́ náà àtìgbà tó dẹ̀ ti dá mi dúró náà ni mo tún ti rí ọ̀kadà kan tí mo fi hàn zù i'm very sure pé tẹ́ bá yá mi ní owó yìí tí mo fi gba ẹ̀mí ìyàwó mi là àtọmọ mi máa dá padà máa mọ mo ṣe máa wá owó yẹn máa dá padà sà. ọlọ́kadà tó fi hàn sí gbogbo nǹkan kan tó tẹ̀ sọ yìí kò kàn mí sórí téèyàn bá gbowó lọ́wọ́ mi kó dá omi padà máa dá padà. because òfin Mósè ni mo tẹ̀lé owó mi bó ṣe gba àsìkò tó dá fún mi ò return owó mi padà fún mi. kò sí problem. jẹ́ ká ẹ̀ pọ̀ yẹn ó ti máa dánwò yẹn padà ṣó ti gbọ́n. kò sí wàhálà smart wàá lọ àríjì owó yẹn wá fún mi dúró dé wò ah ẹ ṣe gọ̀ọ́sà o ẹ ṣe mo dúpẹ́ o. ọmọ yìí pé kó kí ni àwọn mọ́tò tó jáde ẹ ṣé mo dúpẹ́ sáà o ẹ ní gbọ́mọ sí ẹ níyà wèrè o ìyàwó yóò ní kú ọmọ yóò ní kú. ọ̀rẹ́ pé idiot ni wà yìí ìgbà tó wá sọ́dọ̀ mi tó ní onídìí owó tí mo dẹ̀ ní kán fún ẹ lówó tó gbowó mi tó lò ó tó fi ṣe ẹ̀kọ́ tó fẹ́ ṣe tó dẹ̀ ní tàn tó yẹ kó wá fún mi lówó mi tó fún mi lówó mi. ṣé ìkà mo ṣe fún ẹ bí mo ṣe kó mi fún ìgbà tó béèrè lọ́wọ́ mi orú ẹ̀yìn ìbáyẹn sì lè máa jẹ́ kí oore máa súyàn láti ṣe tẹ́lómi bá wá ń sìn tó bá béèrè owó rí bẹ́ẹ̀ ń sìn tábà ṣe fún wọn níyàn burúkú ni wá tán bá tiẹ̀ lówó níran yín ìgbà tó wá wọnú kọ́ńpáàdì mi tó lé onídìí owó tí mo wá kówó tètè mi tí mo fọwọ́ ṣiṣẹ́ owó mi tí mo kó fún ẹ̀ tó wá lọ lówó mi tó wá dìgbà tó yẹ kó wá fún mi lówó mi tó wá ń sọ̀rọ̀ rádaràdà sí mi lẹ́nu ó pé idiot ni wọ̀nyí. dáàdi wa kò kúkú rí bẹ́ẹ̀ kí n ṣe pé àwa náà kò wá ká ya baramóore jẹ nǹkan tó ṣẹlẹ̀ ló fà á ẹ wò lẹ́yìn tí wọ́n ṣe operation fún mi tán ọmọ òun náà tiẹ̀ tún wá sí èmi náà tó jẹ́ pé mo tún wà ara tútù ni mo tún wà tó tún fi wá gbé mi ẹjọ́ ẹ ṣàánú ẹjọ́ torí ọlọ́run a máa dánwò yí padà. tí ò bá gbẹ́nu ẹ̀ sàn kó gbẹ́nu òṣì ẹ kó gbé sàn ṣó ti gbọ́n sí ṣé ìyàwó rẹ̀ tọ́ sí wọ́n dá mi lóhùn ṣé òótọ́ sí ẹ lẹ́nu bàtà yá yí lówó tẹ́lẹ̀ ẹ̀ dá padà ṣó fẹ́ gbọ́ mi tá máa fi ṣetán bíbẹ̀ máa kí n gbọ́kó lẹ́nu ẹ̀ tí bá tún gbọ́kó ilé aga jù ẹ lọ. ìyá mọ̀jẹ̀ kan stress yẹ o ní láti dààmú ara ẹ gbogbo àwọn tó dúró yìí kò síṣẹ́ kọ̀ọ̀kan tó ń ṣe níbi tán wà yìí àwọn ní kòbókò fáwọn aláìgbọràn fáwọn tó bá jẹ wá lówó wo bí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ń sìn bó ṣe wà yìí ń sìn wà wá bọ̀ tàbá yìí láti wáṣẹ́ lọ kó lọ fi iṣẹ́ iṣẹ́ ẹ̀. Ah! ẹ ṣe sà ẹ ṣe mo dúpẹ́ sà. pẹ̀lẹ́ ṣọwárí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ báyìí nsìn ìyàwó ẹ máa wà ń bí báyìí á máa sin gbà ìjọ́kíjọ́ tó bá ti lè rí owó mi láti dá padà ọ̀hà múyàwó títí ẹ. Ah! ẹ ẹ sà kábíyèsí ẹ ẹ̀gbọ́n ẹ wo brọdà mi ní sórí burúkú o èyí ni bàjẹ́ ilé ìtẹ̀sọ yẹn ó pọ̀ díẹ̀ ìdílé lẹ́yìn o ẹ wo àrà tútù lára ẹ ṣe é bímọ ni mọ́mí ẹ̀gán ló bá fún gbígbóná jó wọ́n sì ń jóra bí mo tra àti sọ ẹ wọ́n dẹ̀ tún wá ní pé ara tútù o gbà tọmọ ò ti sí o ká tètè ṣètò ọmọ mi o pé ara tútù á jẹ́ kí ọmọ mi tètè dúró àgbà yóò dùbọ́ sómi o mo fọ́ lọ́bẹ̀ yìí sẹ́ ẹjọ́ ẹjọ́ ẹjẹ́ kájọ máa lọ ilé. ṣọ́tọ̀ òbí pọ́blẹ́mù ti ẹ̀ yẹn ti yẹ bọ́tà báyìí sí tó bá dẹ̀ fẹ́ lọ rẹ́rọ̀ màá ní kí wọ́n gbé ẹ jáde. Ah, jáde ìbálò alájẹ sóbì èsì ìyàwó sóbì èsì. ẹsà ẹjọ ẹ má yẹ kí ti wá rí bẹ ẹjọ tó lọhùn ẹ ṣàánú wa ẹ̀yin náà mọ̀ pé bàbá wa ṣe kù ní ẹjọ tó lọhùn. ṣe bọ́kùnrin nìwọ ó di ẹni ṣọlá parada ṣé èdè ṣiṣẹ́ kó wá omi fún mi ni ẹ ṣe ní fifteen days ẹ lè fi wá omi fún mi já kù oṣù márùn-ún tá a sọ náà. ẹjọ sá ẹjọ sá mami jẹ lẹ́wọ̀n lọ́wọ́ mami ṣe ti rí sí ṣe ti rí nǹkan tí mo sọ fún yín ṣe ti rí nǹkan tí mo sọ fún yín ìgbà tó tẹ̀lé yàwó yẹn mo ní kí n báyìí ká yàwó ẹ tó tẹ torí ìyàwó sẹ́ni náà ló ti kú yẹn bó láti ẹ̀rọ ìdá padà báyìí èmi ò lára yàwó tí wọ́n ń tàbí yàwó lọ́yìn náà ló lé lé ka yẹn o mo láti fẹ́ rí dá padà báyìí mo láti fẹ́ rí o three hundred thousand mo láti fẹ́ rí ah five months àbí six months àti ọgbọ́n a lè rí mú mọ́ ni. Adérónkẹ́ má dá mi lẹ́bi ẹ́ ṣé mi náà lè mọ̀ pé bàbá yín máa kú ni bólúwì ò bá tún gbègbè sẹ́ta gbé yẹn ayé á dá wa lẹ́bi wọn á ní kálá tọ́jú olóògbé ni nígbà tó wà lórí àìsàn ó ṣeé ṣe kó má kú ṣé mi ti dáhùn báyìí three hundred thousand naira mo ni mo ti fẹ́ rí. àbí ká lọ bí àwọn landlord association kọ́ bá wa bẹ̀ wọ́n ni. ṣe ojú máa ṣe lé ah ẹ̀rù ń bá mi o wọ́n yẹn máa fún wa mú blame gan. ó máa ṣe òun ibú máa bọ́ o. ẹ̀kọ́ tẹ̀mí sọ sí mo da ilé mi má mi àmọ́ owó ta ìjáàbò láti máa rìn. mo dáàdì Sam ojú yín rèé ẹ kó ọjọ́ mẹ́ta mú mi kọ́ tàbúrò yín ẹ ò sọ fẹ yẹ kókó wọ ọ ẹ kàn ló bẹyìn láti jọjọ mi ò rí yín kó dá o bí ẹ̀dẹ̀ rẹ́gbọ̀n yín ṣáà mi ò àmọ́ because kò jíṣẹ́ yín fẹ́mi rí o. mo máa rí wọn mo máa rí wọn èmi àti wọn máa ń ẹ wò lílì tẹ̀sẹ̀ wà dọ́dọ̀ mi lénìí báyìí ẹ máa jẹ máa yó kẹtù kúrò mi báyìí kí ni jíjẹ kí ni mímu o. Ah, oúnjẹ ẹ ọ̀rọ̀ máa wo ti ọ̀rọ̀ tó wà lẹ́yìn oṣù ọ̀rọ̀ oúnjẹ sí ẹ fún oúnjẹ lẹ́fọ̀ náà. ṣé ọ̀rọ̀ náà le tó yẹn débi pé wàá sọ pé o ò ní jẹun ẹ wọ́n má o ṣáà wọlé lọ o ti mọ fífẹ́ ráìtì pé òun ò kì í jẹ ráìsì òkèlè ó ti yẹn sí baguette oúnjẹ tó yẹn sí pẹ̀lú ọbẹ̀ tó dọ́ṣọ̀ dáadáa máa ń lo àfún àtomi tó tútù. ok ah, ah. ẹ bẹ ọ̀rọ̀ ẹ bẹ. ẹ wẹ wẹ àǹtí ẹ fún oúnjẹ lẹsẹ ẹ filẹ. bíi ah. ti báwo bẹ́ẹ̀ ọ̀lẹ̀ ṣe níjẹ lẹ́yìn kan tẹ débí báyìí máa jẹ ẹ máa yó. mo lọ bí sọ́ni ọtí jáde ẹ lọ́jà lẹ́yìn kan ẹ máa jẹun kẹ́tọ́ kúrò. báwo ṣe máa ń bẹ báyìí lọ òun ṣàlejò mi náà. olùwàlà òye. ẹ gbọ́dọ̀ kọ́kọ́ sọ ọkàn tó ń dùn lọ́kàn torí ọ̀rọ̀ tí mo bá wá sọ́dọ̀ yìí ó lágbára gan-an dáàdì ti kú. dáàdì kú. bẹ́ẹ̀ ni dáàdì ti kú. Ah, ìgbà wo ni ẹ ṣẹlẹ̀. kò tí ì pẹ́ náà tí dáàdì kú tán ṣaláìsí. èmi ò gbọ́n kankan. èmi náà máa pẹ́ gbọ́n náà because tẹ bá gbọ́ mo máa pẹ́ ti pè mí lórí fóònù ẹ ti kí mi. Ah, ẹ pẹ̀lẹ́ o ah, ọlọ́run àdúró ti yàn ọlọ́run àdẹ́forí jì wọ́n mi ò gbẹ́ni tẹ́ ṣé kò wá sí problem ṣá. ẹ sà problem wà o nígbà tí aládàdé ìyá ọ̀tá gbé wọn lọ sọ́sítù operation náà ṣe fún wọn ẹ̀rẹ̀ wọn pé kò síṣẹ́ lọ́wọ́ mi kò síṣẹ́ lọ́wọ́ àmúrò mi náà so ọwọ́ èèyàn kan lójú yìí bàbá kan fún wa pé ká lọ yáwó lọ́wọ́ ẹ̀ olówó èlé ni bàbá yẹn àdẹ̀gbà owó lọ́wọ́ owó tágbà lọ́wọ́ ẹ̀ pọ̀ díẹ̀ wọ́n gbà tí bàbá dẹ̀ ti kú àmọ́ tá máa bọ̀ sí tá máa ti rí owó so bàbá yẹn sìn ló ń fún wa ní problem báyìí sìn ó lé wa kúrò lẹ́yìn so kò síbi kankan tá a lè gbé. ó ga o ṣúra àwọn olówó lè ọ̀rọ̀ máa ń le bó bá yáwó lọ́wọ́ gan àwọn gan gbàdúrà kẹrin sàn problem tó ní nìyẹn ah ọ̀gá o ah ètò abáwá yìí ẹ ah ìwọ náà kì í sọmọ bẹ́ẹ̀ náà ò ń sọmọ bẹ́ẹ̀ ò ń sọmọ bẹ́ẹ̀ ẹ kò sí problem. ẹ sàn. Ah, ah, mm, mm, oh. ah, àdìsá kò lè tó yẹn kò lè tó yẹn ah ò ń sọmọ bẹ́ẹ̀. lágbára ọlọ́run àníforú ẹ̀ sọ fúnra wa ọlọ́run. ẹ eh, kò lè tó yẹn kò lè tó yẹn ṣé wọ́pọ̀ lábúrò ẹ̀ náà ni èmi àti àbúrò mi àti mọ́mí náà ni. àti màmá náà. bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta yìí náà ni. ẹ bẹ tí ẹ ṣe ẹ níwò pé bóyá bíbá yìí ó kéré àwọn ọjọ́ sáré ibi tó para mánéjì báyìí náà ni. ẹ sàn kéré kẹ ibi ìfà yóò kéré a máa sun pálọ̀ náà kò ń ṣe dandan ká sunú yàrá. bẹ́ẹ̀ ni bóyá máa discuss pẹ̀lú madam máa sọ pé kò sí problem fọkàn balẹ̀ o. ẹ ṣeun gan. àà no no no no no àwọn náà kì í ṣọmọ bẹ́ẹ̀ yẹn take it easy take it easy take it easy take it easy take it easy. ọlọ́run bá ní já fún ilé ìsọfúnra lágbára lọ́wọ́. Rónkẹ́ gbọ́dọ̀ bóúnjẹ tó ń ṣèdè. Mami, mo fẹ́ ọbẹ̀ ẹran tó jiná sí i, mo ti ṣe ráìsì tán. Wọ́n mi ò rò pé kò yẹ kó ti ṣetán kí n tó fa àwọn aṣọ ìtàn. Òyìnbọn ti fẹ́ máa kọ́ mi di aṣọ òun gan kò fún mi. Ẹ̀yin fún ayé lè fọṣọ ni. Eh, eh, kò rí bẹ́ẹ̀ o àbúrò ẹ̀ ń ṣe oúnjẹ lọ́wọ́ mi ìwà fẹ́ kó jẹ́ pígbà tó bá ṣe oúnjẹ tán ló tún ṣẹ̀ṣẹ̀ máa wá bọ́ sí di aṣọ mi ṣáà ní fi wàhálà pa. ẹ ti bá Rónkẹ́ jẹ́ náà ẹ̀yin Rónkẹ́ ló yẹ kó bá yín fọṣọ tẹ wá ń fọṣọ fúnra yín. bí mo ṣe bá wọ náà jẹ nìyẹn kó tó di wípé o tó bó ṣe dàgbà tó. Rónkẹ́ Rónkẹ́. Ah, ẹ̀gbọ́n mi ẹ káàbọ̀. bọ̀ báwo ló ń ṣe báyìí náà má mi fọṣọ ò lè gbaṣọ lọ́wọ́ kó fọṣọ kí ló tó ń ṣe báyìí. má mi ṣé bí mo ti ní kẹ fọṣọ ilẹ̀ tí má dáná tó máa fọ̀ ṣe pé síngò ṣé ìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ dáná tán ló ṣẹ̀ṣẹ̀ máa wá fọ aṣọ eléyìí nígbà wo náà bọ́ọ̀lù lálẹ́lá kúrò lọ́wọ́ mi ni mo ní kó jẹ́ ṣe nígbà tí ṣe pé o fẹ́ gbàgbé mi sí díẹ̀. má dà mo ti mọ̀ nítorí pé oró dì mí lóye fẹ́ gbà lọ́wọ́ wọn. ṣé o sì arẹ́wù ẹ̀ lọ́sàn-án. ọ̀gá mi ló rán mi iṣẹ́ mo kàn ní kí n yọjú sí kí ṣe àìsí ni àti pé mo ní good news kan tí mo fẹ́ fún ẹ̀yin àtàbúrò mi. good news kí ló ṣẹlẹ̀ kúkú àti ẹni táwọn lè máa rán níṣẹ́ nínú ilé torí pé mo mọ̀ pọ́gà mi sanwó dáadáa opportunity ló jẹ́ fún wa mo dẹ̀ mọ̀ pé ẹ má lè ṣe because mo mọ̀ pé ẹ mọ̀ ń jẹ́ sí dáadáa àbí kí lè fi. Ah! olùwà ṣeun máa mi ẹ̀gbọ́n mi ti bá a rí ṣe. kí ni ẹ wọn lọ ti bá a rí ṣe. ẹ ṣe sùúrù náà jáde òun fòwò òjà béèrè kò yànnà náà rọ̀ fún wa dáadáa náà ẹ kúùkù àbí àtẹnudó tún lè máa ṣiṣẹ́ nínú ọ̀gá ẹ̀ ṣé wọ́n dìdì ní kó lọ pè wá wá ni àbí àbí wọ́n kàn sọ létí àbí wọ́n fi lọ àwọn èèyàn ni wọ́n gbọ́. mo wà lórí ìdúró ìgbà tí ọ̀gá mi sọ pé àwọn nídìí òṣìṣẹ́ méjì wọ́n gbé òṣìṣẹ́ méjì tán nídìí yẹn ẹ̀yin wà ń lè náà tí n bá délé tí n bá sọ fún yín ó yẹ kẹ́ lè ṣe because mo mọ̀ pé yín mọ̀ bẹ́ẹ̀ sí dáadáa àbúrò mi dẹ̀ ó lè ṣe àbúrò ní ṣiṣẹ́ dáadáa ni. Ah, ó yá ó yá ó yá ṣé ká máa lọ. nísìnyí tẹ bá gbéra tẹ bá lọ síbẹ̀ ìwọ̀n tó kàn ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ẹ má ṣe bí pé àmúra yára ah, ah. ẹ kàn ṣe bí pé bí gbàtẹ̀kùnrin signboard ń ta tẹ yà ẹ wá lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má ṣe bí pẹ̀ mọ́ra yẹn rárá ó dẹ̀ dá mi lójú pé wọ́n máa gbà wá àdúrà wa máa gbà àbí kí lẹ fi. ẹ̀gbọ́n màmí Rónkẹ́ tá a bá dọ̀ má pe mọ́mì màmí kankan o. báwo mo ṣe wá fẹ́ ṣe tí mi ní pe màmí ó ti mọ́ mi lẹ́nu. tó o bá tẹ̀ lọ pé wàá ṣe bí ẹni pé ṣe ló ṣe ìṣìpé o kọ́mọ̀ wà lé wà ń diṣẹ́ tá a ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́. ẹ ó yẹ tó mi yín tètè máa lọ káwọn ìbọ̀ sọ́nà àbí. ẹ wá ẹ lọ́wọ́ ṣé bó ló ti ṣe ráì. ó ti jìnnà wá kọ́ bẹ̀rẹ̀ tẹ̀lẹ̀ jìnnà kọ́ bẹ̀rẹ̀ tẹ̀lẹ̀ jìnnà. ẹ jẹ́ tèmi tẹ̀ jẹun jẹun. ọmọ bíi mélòó kan sẹ́ni. ẹ má fọṣọ ẹ má fọ àyà ìlú ẹ ìlú ẹ lọ. mọ́mí ilé ìfọṣọ ẹ ń jẹ máa padà fọ ẹyin náà wá jẹun kalẹ̀ tètè máa lọ sí. sẹ́yìn náà ti wá rí báyìí torí ẹ̀ ni mo yẹ sọ pé àwọn pípì wọn ò ṣèyàn tó yẹ kéèyàn máa jókòó tì alàgbà ẹ jọ ń tó lọ́wọ́ ẹ jẹ́ kí n máa lọ. brother David tí ẹ bá ní kí ẹrù dídùn fún ẹ máa ọ̀rà kan ẹ̀gùn àmọ́ mo fẹ́ kẹ́ tún ní ìgbàgbọ́ pé ẹ ò lè gbèjà ara yín ọlọ́run nìkan lọ́ba tó ń gbèjà ẹ̀dá ẹ wò ó gbogbo ohun tí ẹ̀yin rò pé ó ṣẹlẹ̀ sí yìí bí ó ṣe wọn ọlọ́run kí ìrìn àjò ayé yín rí bẹ́ẹ̀ ló ṣe rí ẹ fìjálẹ̀ fọlọ́run jà ẹ lè gbèjà ara yín dáde kejì hmm. ó mà ṣe bámọ̀ kí n má ṣe mo ṣetán wá dápọ̀ àmọ́ àwa ṣe tiwa fọ́lọ́hún. brother David ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ torí wípé kí ni bíbélì jẹ́ kó yé wa wípé bí ọlọ́run ò bá kọ́ ilé náà àwọn òṣìṣẹ́ ń ṣe lásán ni ẹ máa tẹ̀lé wọn lọ mo máa yan àwọn oníbòde tó máa lọ ya ilé yìí sí tí gbogbo yín á lọ. àràbà èmi ò ní lè tẹ̀lé wọn lọ ẹ jẹ́ kẹ́bí àwọn náà hùn ṣe fáwọn náà hùn ẹbí mi ah, ẹ̀rọ ẹbí mi náà ẹ jẹ́ kẹ́bí àwọn náà hùn ah, ẹ jẹ́ àwọn náà lè bó ṣe rí lára náà. ọ̀dà David àní kí ẹ fìjálẹ̀ fún Ọlọ́run jà ẹ wò ó ẹ má rìnra yín bí ìgbà tó yẹ pé ẹ ṣì wà nú ayé ẹ ti di òṣìṣẹ́ Ọlọ́run torí ẹ ti ṣiṣẹ́ pẹ̀lú wòlíì Ọlọ́run ẹ wò ẹ má lọ sí gbogbo ibi tí ẹ ń lọ yẹn ẹ gbà fọlọ́run ẹ jẹ́ kí n bá àwọn oníbodè sọ̀rọ̀ láti lọ ya ilé yẹn sí mímọ́ èmi náà máa dúró ní iwájú pẹpẹ níbí a máa fi àdúrà jagun mo ní ìgbàgbọ́ pé lónìí lónìí náà ni ogun yìí máa ṣẹ́ láṣẹ wọn ah, àmì jésù mò ń bọ̀ olùṣọ́ iṣẹ́ ọlọ́run tó bá sọ pé ayé di ọ̀tún. a ò tún gbọ́ àdúrà sókè lẹ́lẹ́kẹta a ní gbogbo ẹ̀mí òkùnkùn tó wà nínú ilé yìí ní orígun mẹ́rẹ̀ nínú ilé pátápátá a fi wọ́n bó ní wákàtí àtàwọn olúwa fi wọ́n bó jí ọ̀fà jésù kristi májẹ̀lú mímọ́ ayé ayé ọlọ́run yanu ọ̀pọ̀ kìkì mọ́lẹ̀ bàbá mi àtọ́lọ́run mi olùwọ́ ọlọ́run gbogbo ẹ̀mí òkùnkùn tó wà lẹ́yìn náà ti dé oyè máa jáde lọ àmì ní orúkọ jésù àmì jésù àmì ní orúkọ jésù ọ oh, jésù kristi ọ oh, olúwa. ẹ ṣàfihàn wa nínú ìwé mọ́ pé àyà yóò pa àwọn àlejò wọ́n fi ìbẹ̀rù bójú sájáde níbi kọ́lọ́fín wọn tó bá rí bẹ́ẹ̀ ogun ẹ̀mí kẹ́mi ẹ̀mí àìrí ẹ̀mí àìsàn olúwa máa lé wọn jáde ẹ máa jáde ẹ máa jáde. gbogbo ìdílé ọ̀sẹ̀ ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde gbogbo ìdílé ọ̀sẹ̀ ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ní orúkọ Jésù ẹ máa jáde ní orúkọ Jésù ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde. ìyá ìdúrà ìyá ìdúrà. Jésù mi ò kí wọ́n ti di ìsìnkú àgbàdo àtẹ̀lá mi kí wọ́n ti di ní orúkọ jésù máa jáde ọ̀run bá wí máa jáde máa jáde máa jáde máa jáde ní orúkọ jésù máa jáde máa jáde máa jáde máa jáde. ẹ máa jáde ìsìláàmù wọlé wá ìsìláàmù wọlé wá ayọ̀ wọlé wá ìdùnnú wọlé wá ìdààmú ara pẹ̀lú ọ̀gbìn ṣe máa jáde. orúkọ jésù ilé ìwọ gbà fúnra agbára yóò gbà wọlé. agbára mi gbogbo jésù ní orúkọ jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. ọ̀gá ọ̀gá kí ló dé Rónkẹ́ ni o Rónkẹ́ ni o Rónkẹ́ ni o yaku yaku yaku ah fáwọn ọ̀gá ń bá jàmbá ìjẹ́ ọ̀gá ẹjọ ká mú ẹjọ ká mú ẹjọ ẹ bá mi dì wọ́n mú. ẹwà kí ló ṣẹlẹ̀ báyìí sí kí ló ṣẹlẹ̀ báyìí sí. abẹ́rẹ́ ọkàn ni. ẹwà ẹ bá fàdúrà jí wọn. Ah, ẹ wo màmá kò tí ì sọ o ọmọ mi wà nínú ilé ó ti di àjọ ní sínú ilé. nínú ilé. bẹ́ẹ̀ ó dáa jẹ́ mi lè wọlé mi lè lọ. kí ló dé. mi lè wọlé màmá. ogun ti ṣe. sista Mary sista Rebecca ẹ jẹ́ ká wọlé. ìyá àdúrà ẹ ṣe jẹ́ kí mi dúró tì wọ́n sí bíbá. sista Mary ẹ wà nínú ẹ̀mí o ẹ wà nínú ẹ̀mí o nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan ẹ jẹ́ ká wọlé. Hmm. àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín. No, no, don't touch me. Don't, don't touch me. Arábìnrin. Ẹ má le, mo mara. Àmọ́ arábìnrin, ẹ̀yin pẹ̀lú ọkọ yín, ẹ ṣe nǹkan tí ò dáa ìyá àdúrà ìyá àdúrà. àǹtí ẹjọ́ ẹ bá mi fàdúrà jù ẹjọ́ tó lọ́wọ́ ẹjọ́. ìyá àdúrà. bí gbogbo ẹ lọ ẹ jẹ́ ká lọ síta ká lọ wo nǹkan tó ṣẹlẹ̀ sí baálé yín tí wọ́n sáré jáde nínú àdúrà ẹ jẹ́ ká lọ síta. ẹ bọ́ta o ìyá àdúrà ẹ bọ́ta ẹ wọlé wàhálà ti ṣẹlẹ̀ ọ̀gá ni o ọ̀gá ti ṣubú wa. ọkọ pariwo ya kí ló ṣọkọ mi ah, kí ló dé ah, kí ló ti ṣọkọ mi mi mọ kó tó ṣe wọn ọkọ pariwo. nígbà tá a wà nínú ilé tá à ń gbàdúrà ẹ̀mí ọlọ́run ti fi yé mi kan tó máa ṣẹlẹ̀ níta ṣé ẹ rí ọkọ yìí ìka èèyàn pátápátá ni ó ṣe búburú o ó ṣe búburú tó mú ẹ̀mí èèyàn dání tí kì í ṣe èèyàn kan ọlá ọ̀fẹ́ tẹ́ ẹ ni wípé wọ́n sọ nǹkan kan fún yín ẹ̀dẹ̀ mọ́ ń pa ẹ̀ nǹkan tó kó yín yọ nìyẹn ọkọ yín ó ti sọ òkò bànújẹ́ sí ìdílé àwọn arákùnrin àti àwọn ọmọ yín ta ni kó gbà wá jáde tó lòun jáde ah! ṣé ẹ rí ìránṣẹ́kùnrin yìí àti ọmọ náà ẹ dùn wọ́n nínú gidigidi ẹ gbá aṣọ bànújẹ́ lọ́rùn wọn ẹ wọ̀ wọ́n láṣọ ẹ̀yẹ tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ bá ṣe ah! kékeré lélẹ́yìí o ìdájọ́ ti yín á ju tọkọ yín lọ ìránṣẹ́bìnrin mo jíṣẹ́ tó lúwa rán mi ọrùn mi mọ́ o àlàáfíà. Ah. àbí ọ̀gá rìn lẹ̀lẹ̀ ọ̀gá ah, ìgbà yìí máa le o. àbíwá ah. òkùnkùn àṣẹ gbogbo olómi lójú kan ló ń sunkún. gbogbo olómi lójú kan. ọ̀sán bọ́jú ọ̀run lé kọ̀ọ̀kan ohun ọdún òdiwọ̀n lọ́jọ́ ẹ orí ogún ọdún àjò nílọ́wọ́ fẹ́lifẹ́li ọ̀kẹ́rẹ́ ń sunkún aṣọ ìran ìmàdò ń sunkún ètè o olówó ń sunkún ọmọ tálíkà ń sunkún owó ìṣẹ́ tó ṣọmọ títí o tí o sì lẹ́yìn ọmọ ló mọ́mọ́ olùgbàdì bíi àgbàrá òjò balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ owó yanrìn gẹ́rẹ́rẹ́. ọkùnrin jẹ́jẹ́ o àbíwá òkùnkùn àṣẹ bọ̀bọ̀ ọ̀nà